aṣọ. olówó kòkó olówó lẹ̀kẹ̀. àti sista mi àti ìpínlẹ̀ ẹ̀sẹ̀ ayé wa ní ní kádàrá ló ti gba àbọ̀dé fún wa gẹ́gẹ́ bí Yorùbá wọ́n ní ká ti bi ìkùnú àbọ̀ṣe máa ń sọ Yorùbá yẹn ní ìmọ̀ ká bi kíní kan ká mú kíní kan jẹ. ká ti bi sáná kí èso oògùn ìkànnì gbogbo ẹ̀. ṣé ẹ rí sista tẹ́ni ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yẹn ẹ rí sọ o òótọ́ lẹ́dẹ̀ ẹ̀ ń sọ. but ṣe rí before you build a house you have to think of the foundation. a kàn ń pariwo òyìnbó kó wọ́n kó wa lẹ́rù ni. ẹ jọ̀wọ́ ẹ bèrè lọ́wọ́ ara wa àti àwọn baba ńlá wa kí ni ìpilẹ̀ṣẹ̀ wa pẹ̀lúra wa kóyìnbó tó dé bá wa ṣé à ń kóra wa lẹ́rú gẹ́gẹ́ bí ọmọ yorùbá tá wá tá a máa ń bẹ́ẹ̀ ni òótọ́ ni wọ́n wá bẹ̀rẹ̀ àwọn bóyá n tó ba kọńtírátì bóyá àwọn yẹn wá ní àwọn náà ti wá rí bó ṣe ṣe wọ́n wá kúkú fún wọn lówó pé àwọn ẹrú yìí jẹ́ ń kúkú ra àwọn ẹrú yìí lọ́wọ́ rẹ ẹ jára àwọn ẹrú yìí ká wá fún wọn lówó wọ́n wá lọ tà wá wọ́n ti tà wọ́n ti gbowó orí wa ìkà. ṣé sista tẹ́ni gbòǹgbò tẹ́ ẹ̀ ń sọ òótọ́ lẹ̀ ń sọ mo dẹ̀ rí yín bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ good spirit ṣe rí ọkàn yín mọ́ gan olóòótọ́ kò ní nǹkankan ní kò ní nǹkankan ní ọ̀dọ̀ èèyàn nílé ayé ẹni tó bá ti ń sòótọ́ lọ̀tá ènìyàn ẹni tó bá ń parọ́ tó ń fún wọn ní kọ́bọ̀ àti sísì torí hmm. láyé ìgbà tiwa mo rí tọ́rọ́ tó yẹ yín sìn. Mm. nǹkan tí mo fi jẹ́yàn láyé mi hmm. kòkó shares fifty kọ́bọ̀ ni ìyá mi rà fún mi àti bàbá mi yorùbá ẹni pàtàkì ní yorùbá èèyàn pàtàkì ní yorùbá ìran pàtàkì ní yorùbá gbogbo àwọn òyìnbó yìí gan wọ́n mọ̀ yìí pé ìpilẹ̀ṣẹ̀ àwọn ilẹ̀ yorùbá ló ti wá kò sí èèyàn kankan tó wà nílé ayé yìí gbogbo wọn náà wá láti ọ̀dọ̀ adúláwọ̀ ìran òyìnbó bọ́n ṣe di òyìnbó lénìí ìwà wọn tó sì wù lọ́wọ́lọ́wọ́ ni wọ́n wù ń gbà yẹn atara adúláwọ̀ ni wọ́n ti gbogbo wọn ti jáde kò sí ìran tẹ̀lé rí nítorí ẹ̀ la ṣe powerful nǹkan tẹ̀ fi máa funra ni wípé ìgbà tí gaddafi tó jẹ́ orí tó jẹ́ ẹni tó ń lead libya tó fẹ́ tún tó ń tùlú ẹ̀ ṣe tó múnú wọn dùn tó tọ́jú wọn tí wọn ráyà àwọn òyìnbó kí ni wọ́n ṣe fún wọn gbógun tí tán fi pa náà ẹ wá lọ wo libya ń sìn wọ́n ń tọrọ jẹ nìyí. ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé bá a ṣe ń wá sílùú òyìnbó tó ń fi òfin wá dè wá mọ́lẹ̀ tá ń wúlò fún ẹkọnọ́mì wọn bẹ́ẹ̀ ṣe sọ tẹ́lẹ̀ tó ń lò wá fúnṣẹ́ táwọn ọmọ wọn ò fẹ́ ṣe àwọn ọmọ wọn ń lóyún wọ́n ń bímọ wọ́n ń sanwó fún wọn wọ́n ń sanwó ilé wọ́n ń ṣe gbogbo ẹ̀ fún wọn torí àwa ń ṣiṣẹ́ yẹn tá a bá tún kàwé gan bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ bí psychologist yìí mo mọ wàhálà tí mo ṣe ìwé tí mo kà kí n lè ní àpẹẹrẹ nínú society wọn mi ò ń bá yorùbá ṣe o mi ò ní parọ́ fún yín sister tẹ́ni because yorùbá ló máa ń dálẹ̀ yorùbá. ẹ ẹ parọ́ ibi náà bá yorùbá ṣe mi ìta sí yorùbá kò sí pẹ́sẹ̀ wà ńbẹ̀. mi ò ta sí yorùbá. tá a bá fẹ́ jọ ṣe ká jọ ṣe lórí fóònù but closeness no in real life. sister tẹ́ni àwọn tí mo bímọ fún yóò ibo ni wọ́n mi ò bímọ fún yorùbá because ṣẹ́rí yorùbá ló máa ń sọ̀rọ̀ àná tó máa ń sọ di tìjẹ́ta ṣé nǹkan tó yẹ kí n pè yín lálẹ́ ẹ yẹ kí n sọ fún yín mo ti máa ń rí ṣe máa ń sọ̀rọ̀ ó máa ń ka yín lára ó máa ń ka yín lára gan because ẹ nífẹ̀ẹ́ ìran yín bọ̀ gbogbo àwọn tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ fún yín ṣé mọ̀ ìtumọ̀ ìran ṣá kéèyàn tó nífẹ̀ẹ́ ìran ẹ̀ ó máa mọ ìtumọ̀ ìran kò sí kò sí tẹ bá fẹ́ ka àwọn Yorùbá tó mọ ìtumọ̀ ìran wọn wọn ò ní wọn pọ̀ àti gbogbo àwọn tẹ̀ ń sorúkọ ṣé gbogbo àwọn tẹ̀ tẹ̀ ń dárúkọ yẹn Tinubu gbogbo wọn bẹ́ẹ̀ honestly mi ní parọ́ fún yín ṣe rí gbogbo wọn náà ń eré kán má tó ṣì ṣẹ́rí gbogbo ìyà tó ń jẹ mẹ̀kúnnù ìṣe ìyà ló ń jẹ Tinubu tó fi ń sáré kó má tòṣì ẹni tí ọkàn ẹ̀ tí ò bá rich kò sí bó ṣe fẹ́ na ọwọ́ richness sí gbogbo ayé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sísá tẹ́ni ẹ jẹ́ kí n sòtọ́ fún yín tẹ́ bá wù yín kẹ́ pariwo dọ̀la yorùbá ti jì sọ́fìn ọ̀fìtàn dẹ̀ jì sí ni wípé wọn ò mọ̀ wípé wọn ò fẹ́ mọ̀ nǹkan tó máa jẹ léènì náà wà áfítà nǹkan tí gbogbo èèyàn tó máa tó gbogbo èèyàn lẹ́nu wọn wà áfítà ẹ̀ ẹ kú gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ o ọlọ́run ọba elédùnmarè ọba tó tẹ̀lé ayé dé kò ní fi yín ṣẹ̀sìn ayé ìbànújẹ́ bó ti wù kó kéré tó gbogbo bí ẹ ṣe lùsọ kọ yín sí mílítírì gbogbo ẹ̀ ni mo ti gbọ́ mo máa ń wò yín dáadáa I look at you mo máa ń wò yín all the time mo mọ̀ wípé this woman is bitter towards what is going on pẹ̀lú ìran tó ti wá ẹ wò ọ̀kín biscuit níbo ló wà Naija lẹ́ni níbo ló wà nílẹ̀ Yorùbá lẹ́ni. ó ti parí ó ti gbé e lọ. Nigerian tester ṣé ní àwọn tí ò yé ó pọ̀ ju àwọn tó yé lọ àwa gbádùn ẹ̀kọ́ ọ̀fẹ́ the first time tí mo wá sí lóyìnbó ìgbà tí mo dé point of entry náà lo visa mi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá à ń jáde ní Yorùbá à ń sọ pé a fẹ́ gbè lóyìnbó a máa lọ ń kàwé ni bàbá owó lọ́wọ́ máa gbìyànjú láyé wa o ní primary school a máa line up báyìí àti secondary school a máa lọ wá gbóúnjẹ amọ̀gbà tá fẹ́ jẹ ẹ̀wà àti dòdò amọ̀gbà tá fẹ́ jẹ ráìsì àti dòdò wọ́n tún máa ní tailor tó máa máa wọ̀n wá láti fún wa ní uniform sista tẹ́ni. Hmm. Leventis UTC ibẹ̀ láti máa ń ra gbogbo nǹkan tá a fi ṣe fried rice nígbà yẹn tí family bá wà tí ò lọ school bàbá wò máa send àwọn delegate táwọn máa lọ sí each family in local government ọwọ́ wa gbọ́dọ̀ tẹ ó gbọ́dọ̀ tó etí wa ká tó lọ school wọ́n ń fi èjì bẹ̀rẹ̀ gbà yìí sísá tẹni a máa ń sùn níta tí kò sí nǹkan tó máa ṣe wá mọ́jú àwọn tí ò yé ó pọ̀ ju àwọn tó yé lọ sista Teni because wọn ò tí ì ní wọn ò ní nǹkan tó ń jẹ́ nǹkan tó ń jẹ́ Yorùbá wọn ò taste ẹ̀ rí àwọn tóyìn gbogbo tóyìn kínní tóyìn street kẹjà ó máa dàbí lóyìnbó ń gbà yẹn ni ṣé allen avenue inú wa máa ń dùn tá a bá lọ ni ẹ lọ wọ allen avenue ń sìn Hello, everything because most of them you inú ìyànà bí wọn sí pẹ̀lú wọ́n nàìjíríà tó ń ṣe wọn ò rí nǹkan tó yàtọ̀ sí wọ́n nàìjíríà gẹ́gẹ́ bí yorùbá so kò lè yé wọn ẹ bá pariwo dọ̀là kò lè yé wọn ìyà ti mọ́ wọn lára kọ́ máa tẹ̀lé èèyàn kan kọ́ máa pariwo èèyàn kan kọ́ lè ró jẹjẹ ó ti mọ́ wọn lára bọ̀ká ni wọ́n rí kọ́ ní yorùbá tó rí yorùbá ìgbà yẹn tó rí bí bàbá wò ṣe tọ́jú àwọn ọmọ ẹ̀yìn àwọn ọmọ ẹ̀ kò ń fi wá ṣeré àwọn òyìnbó gbogbo nǹkan tó ń lò ní Europe ń sìn tó jẹ́ àwọn wẹ́fíà tó fi ń look after àwọn ọmọ wọn bàbá wò ló kọ́ náà ló fi bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ yorùbá náà ìgbà yẹn báyìí gbogbo àwọn general hospital ló wà active sister Teni everything was working for us as Yoruba people so àwọn tó wà ń sìn wọn ò mọ nǹkan tí wọn ò gbádùn ọmọ Yorùbá kan jí pé wọn jẹ ọmọ Yorùbá wọn ò gbádùn ẹ rí Nàìjíríà nìkan ni wọn mọ sista Tẹni ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ẹ má máa bínú ẹ má jẹ́ kó ọ̀rọ̀ wọn kó kó surprise yín ẹni tí ò bá rínú ẹni kò lè mọ iye ẹni ṣọ́rọ̀ mi yẹ yín mà. Mm. ìbànújẹ́ ò ní bá yín o ẹ bá pariwo dọ́là ẹ bá sọ̀rọ̀ dọ́là nǹkan tó fẹ́ jẹ náà ń wà o kò yé wọn o kò dẹ̀ lè yé wọn tó wá máa yé wọn àwọn generation tó máa jẹ kó ṣe nǹkan tí nàìjíríà ṣe mistake wọ́n fẹ́ kó gbogbo everybody lẹ́rú lóòótọ́ but wọ́n ṣe mistake kan mistake tó ń ṣe ni wípé wọ́n jẹ́ ká máa sá wá sílùú òyìnbó kójú wa lè là ká lè lẹ́nu ọ̀rọ̀ ká ní wọ́n fẹ́ rílì make sure pé mistake nǹkan táwọn fẹ́ ṣe àwọn máa achieve ẹ̀ ni wọn ò ní jẹ́ kí everybody máa lọ sílùú òyìnbó nǹkan tó wá nǹkan tó hàn tí wọ́n ń sìn nìyẹn gbogbo àwọn jọ generation àwọn bíi twenty thirty dem bá sọ̀rọ̀ wàláì kò lè yé wọn ẹ má bínú kò lè yé wọn mo fi Elédùmarè bẹ̀